ní ìtẹ̀síwájú ti agbọ́rọ̀ wa dé ní masala ẹlẹ́ẹ̀kẹta òun náà níbi tí a ti bẹ̀rẹ̀ ní báàbù ẹlẹ́ẹ̀kẹsàn tí ń sọ̀rọ̀ nípa ànàjàsáàdù wà kẹ̀kẹ́ yàtọ̀ tẹ̀síìrì ha àwọn tó jẹ́ ẹ̀gbin àti báwo la ṣe máa fọ ẹ̀gbin yẹn mọ́ òun náà ní abẹ́rẹ́ láwa. al-mas'alatu thalitha àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kẹta kayfiyatu tẹ̀síhíhù ànàjáàsá báwo là á ṣe máa fọ ẹ̀gbin àwọn tó jẹ́ nàjáàsá bóyá ó jẹ́ ìgbẹ́ ni àbí tọ̀ ni àbáwọn kan tó ṣẹ̀rí àpè fún wa ní nàjáàsá tó fi fún alẹ́ gbìn bóò là á ṣe máa fọ ọmọ nínú ṣẹ̀rí ìsìlámù. àfààní idha kanat an-najasatu fil ardi wal makan tó bá jẹ́ pé ẹ̀gbin bá wà ńlẹ̀ẹ́lẹ̀ àbó wà ní ààyè kan فهذه يكفي في تطهيرها غسلة واحدة ó ti tó wa tá a bá ti fọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo bẹ́ẹ̀ pé yẹn wà láàyè kan ní lẹ́lẹ́ ẹ̀ àbó wà níbi arò kiri kan ní tá a bá ti bu omi sí i tá a bá ti fi fọ̀ torí pé nǹkan tá ń pè ní fífọ̀ ó ní bùkátà sí ká gbó bóyá wọ́lá fi gbó ni bóyá nǹkan kan ni bóyá wọ̀ ni tá a bá ti bu omi tá a bá ti fọ̀ lẹ́ẹ̀kan tó eléyìí ó ti tó fúrú ẹ̀gbin tó bá wà nílẹ̀ lẹ́ẹ̀ tadhhabu bi ayni najasa tó jẹ́ pé tá a bá ti kó mi yẹn sí ojúlówó tó jẹ́ gbẹ̀rún gangan àní ibẹ̀ mọ́ àpáàtọ̀ tó wà ń bẹ́ àti gómi sí àti sínú àárí àpá yẹn bẹ̀ mọ́ àbí báyà gbẹ́ náà wọ́n yà síbẹ̀ ni táwa kó bẹ́ẹ̀ táwa bómi kọ́ bẹ́ẹ̀ táwa bá ti rí bẹ́ẹ̀ mọ́ so eléyìí ó ti kí ni àti fọ́ nìyẹn wàyàtúbù alayha alma marratan wahida lẹ́yìn wàtá bá fọ́ lẹ́ẹ̀kan àwa dami sí lẹ́ẹ̀kan li amrihi nabi sallallahu alayhi wa sallam li amrihi sallallahu alayhi wa sallam nítorí pé anabi sallallahu alayhi wa sallam pàṣẹ bẹ́ẹ̀ bisọ́pì limáì alábáwòlì àròbí alẹ́ni bàálà bíi masjid gẹ́gẹ́ bíi hadith wa ni sahih bukhari àti sahih muslim ìgbà tí lárúbáwò kó ká ọ wá látòkó òun wàá mọ̀ kò mọ̀ pé mọ́sálásí ni ọ wá lọ lè tọ̀ sínú mọ́sálásí tòmọ́sí wa sọ yìí àwọn sàbẹ̀ anabi dìde sí anabi wa ni kanfilẹ̀ ẹ má sa lójú bàtọ́ wa sọ tán anabi wa sọ fún pé ààyè bíi mọ́sálásí ni wọ́n fi tọ̀ síbẹ̀ anabi wa pe àwọn sa o pe sanu àwọn sa bí ó ní kí wọn lọ fún omi wá wọn ni kí wọn yí omi dà sí ibi ìsọ yẹn so bá anabi sallallahu alaihi wasallam àbùsùn ní káfọ ọmọ nù tó ilé ilé ẹ̀rí fún wa pé tá a bá ti fomi sí ẹ̀ tá a ti fi pọ̀ kó bẹ ẹ̀kan náà ó ti tó ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀gbin ọ̀nà táwọn gbà fọ ẹ̀gbin má idha kanati najasatu ala ghairi al-ard tó bá jẹ́ pé ẹ̀gbin yìí ó bá wà níbi tí èsè lẹ́ẹ̀lẹ́ kà á ń takú náà fi sáwù bí áwùfìkì náà gẹ́gẹ́ bíi kẹ́gbìn ó wà níbi aṣọ lápèjúwe áwòfin fìlì iná àbọ̀wànú abọ́ kan àbí áfíríkè kan téèyàn máa ń lò ẹ̀gbìn wa wà nú ẹ̀ ọ̀nà wo lágbà tá a fi fọ́ ma fàyídà kẹ́hìn tí mi ń kẹ́lì bí ń wàlàgà fìlì iná tó bá jẹ́ pé ajá ló bá tẹnubọ abọ́ ni ó tẹnubọ abọ́ téèyàn máa fi segin ni tá a fi jẹ àbí tá a fi mú mi fàlà àbúdàmí ń gásìlì yìí sábà àgàtàlá àti ìdàhùn náà bìtúrọ̀bù eléyìí túláàsì ní ẹ̀ẹ̀mejì lápọ̀ tó bá jẹ́ pé ajá ló bá lọ tẹnu bọ̀ abọ́ tá a fi ń jẹun àbábọ́ tá a fi ń mumi ajá wá tẹnu bọ̀ anabi sallallahu alayhi wa sallam ní afọ̀ ní ẹ̀ẹ̀mejì ìhìdáhùn nàbì turab ọ̀kan nínú ẹ̀ẹ̀mejì ń àfi yẹpẹ̀ sí àbù yẹpẹ̀ kún sí yẹpẹ̀ sábì yẹpẹ̀ gbó dáadáa bẹ́ẹ̀ sì máa fọ ẹ̀gbìn ajá nù tájà bá ti kẹnu bọ́ téèyàn jẹ ẹ̀mí téèyàn fi ń jẹun àbọ̀ kẹnu bọ́ téèyàn fi mumi gẹ́gẹ́ bí hadith anabi sallallahu alayhi wa sallam tó wà nínú sahihu muslim anabi ní idha walaga al-kalbu fi ina'i ahadikum tí ajá bá kẹnu bọ abọ́ ẹnì kọ̀ọ̀kan yín bóyá bọ́tẹ́ fi ń jẹun ní àbábọ́tẹ́ fi ń mú mi anabi sallallahu alayhi wa sallam ní falẹ̀ yàgò sílẹ̀hu sábà anabi ní kéèyàn ó fọ̀ lẹ́ẹ̀mejì sallallahu alayhi wa sallam anabi wa ní ulahunna biturab alakọkọ ní ẹmẹ jẹun anabi ní kó ẹ̀ kí ẹ wá dá sí nǹkan yẹn kí ẹ wá fi gbó kó fi fọ́ so àmọ́ fífọ́ rẹ gbọ́dọ̀ jẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ẹ̀yọ̀ kanú ẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú iye pẹ̀lú so gẹ́gẹ́ bí hadith anabi sallallahu alayhi wa sallam sọ àbáwá ni wàhálà alḥuk ìdájọ́ tá a sọ ń pa ajá yìí àmú fi iná ìwà gáyìrì yìí ìdájọ́ yìí fọ́ okò abọ́ sínú abọ́ tá a fi ń jẹun àbí tá a fi mú mi wà gáyìrì yìí àbí nǹkan míì náà tí ó bá ti jẹ́ pé ajá bá ti fẹnu kàn án kàfíyàbí wàlfòròṣì gẹ́gẹ́ bí aṣọ lápèjúwe ní ti ajábáfẹ́ inú rẹ̀ ká aṣọ yẹn ẹ̀ẹ̀mejì náà lè yóò kọ ìdájọ́ náà kó sínú awil furush àbí tẹ tá a bá tẹ tá a máa ń jòkó lé lórí àbí ẹni àbí ẹni tá a máa fi ń jòkó àbí tẹ tó tí ajá bá fi lè gbé ẹnu sí ẹnu rẹ̀ gángan tó eléyìí á kọ lẹ́ẹ̀mejì gẹ́gẹ́ bí tánàbí sallallahu alaihi wasallam sọ tó ànábì sọ̀rọ̀ yìí lórí abọ́ tá a fi ń jẹun lórí abọ́ tá a fi ń mumi àmọ́ ó kó aṣọ náà sínú kí ló fà á nítorí pé ìtì ń bẹ lẹ́nu ajá tó jẹ́ ẹ̀gbin tó fẹ́ ká pọ̀ yẹn ẹ̀gbin aburú yẹn náà lè ṣẹlẹ̀ sí wa látara aṣọ káṣọ tájà bá fẹnu káṣọ yẹn nísìnyí kòkòrò burúkú ti ń bẹ lẹ́nu rẹ̀ tánà bíbí ká kọ́ kòkòrò náà ó lè ṣe kíni ó lè kópa lára bára tó bá wà láṣọ wa náà tó látara délé yìí náà nìdájọ́ yẹn fi kó gbẹ papọ̀ ó di méjì àmà nàìjíríà zàtò lè fi ẹ̀gbin tẹlẹ́dẹ̀ ẹ̀rí pé Allah subhanahu wa ta'ala sọ fún wa pé ẹlẹ́dẹ̀ tẹ ẹ̀rí wọn ẹ̀gbin ni èyí jẹlẹ́dẹ̀ <clears throat> mùsùlùmí mùsùlùmí yẹ àwọn mi náà wọn láwọn jẹ àmọ́ àwọn mi bẹ́ẹ̀ ni jẹ kọ́lá fi dáná ẹ ni wọn mú nǹkan wá lé àná wọ́n kà ni mú àbí ni mú anabi sallallahu alayhi wa sallam ó kà á kunu Allah subhanahu wa ta'ala kà á kunu tó tẹ̀lé wọ̀ fún wa nínú alukur'an ẹ̀ ó ní walahma al-khinzir àtẹ̀ràn ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ní jẹ́ al so eléyìí náà ẹ̀gbin lòun náà bó o la ṣe wá fẹ́ má ẹ̀gbin ẹlẹ́dẹ̀ tẹ́lẹ́dẹ̀ bá fara ṣe kíni tó bá fara kàn wá àbí tó bá fi ẹnu rẹ̀ kàn kankan فالصحيح أنها كسائر النجاسات يكفي غسلها مرة واحدة èyí tó lálàáfíà lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ òun náà ni pé bí àwọn ẹ̀gbin tó kù náà ni ẹ̀dájọ́ ọtí ò dàbí tajá tó ní ká fọ lẹ́ẹ̀mejì ààrẹ rí fún un pé ká fọ ti ẹlẹ́dẹ̀ lẹ́ẹ̀mejì gẹ́gẹ́ bá a ṣe lẹ́ẹ̀rí fajá tó a jẹ́ pé ẹ̀gbin yòókù bá a ṣe fọ ẹ̀gbin ìtọ̀ bá a ṣe fọ ẹ̀gbin ìgbẹ́ àbáwọn ẹ̀gbin yòókù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la ṣe fọ ẹ̀gbin ẹlẹ́dẹ̀ náà gẹ́gẹ́ bí ó sab'a marrat kò wá sínú májẹ̀mú ìpè ẹlẹ́dẹ̀ àáfọ̀ lẹ́ẹ̀méje gẹ́gẹ́ bá a ṣe rí májẹ̀mú bíi ti ajá na'am wa in kanat najasatu min al-bawli wal-ga'id tó bá wá jẹ́ pé ẹ̀gbin tá a sọ yìí tó bá jẹ́ pé ẹ̀gbin ìtọ̀ ni abẹ́gbin ìgbẹ́ ni wàdàm abẹ́gbin ẹ̀jẹ̀ ni wọ̀nàhùn ìhà àtàwọn nǹkan àmì náà tó tún jẹ́gbin tá a nà mọ̀ pé gbin lélẹ́yìí fa innaha tubtalu bil ma' مع الفرق والعصر حتى تذهب وتزول irú ẹgbẹ́ eléyìí onísìn akọ máa lùbáríkì á sì fọwọ́ gbó tá a bá ń pọ̀ níṣẹ́ á fọwọ́ gbó á fọwọ́ ha gbogbo bí tí ẹ̀gbìn yẹn tó bá wà láàrin lára rẹ̀ wà láàásùrì á fún nígbà tá a bá ń pọ̀ yẹn á omi ìdọ̀tí á omi ẹ̀gbìn omi ìdọ̀tí tó bá wà bẹ́ẹ̀ so tá a bá ti fún lẹ́yìn tá a bá ti bọ́ tá a fọ́ gbó a fún hátà tẹ́sàbà títí tí ìdọ̀tí yẹn ó fi kú o bẹ́ẹ̀ wọ́tẹ̀zúl ìdọ̀tí wo fi lọ kó mẹ́ pátápátá wọ́tẹ̀zúl tí ó sì fi kú bẹ́ẹ̀ tá a fi dé ní ìdọ̀tí yẹn má wàlá yẹ kó kọ́ láha àsàrù tá a sì ní fi rí orípa kankan mọ́ nínú orípa ìdọ̀tí yìí wọ́yẹ́ fi fi gásùlì ha márùtàn wàhídà eléyìí tá a bá ti fọ́ tá a bá ti kọ́ lẹ́ẹ̀kan tá a ti rí pé ẹ̀gbìn yẹn dọ̀tí yẹn dúkú bẹ́ẹ̀ kálá sí tó wa kò sí májẹ̀mú bẹ́lẹ̀ yìí náà yẹ pé ah, ẹ̀gbìn ìtọ̀ abẹ́gbìn ìgbẹ́ àfi ká wá fọ̀ lẹ́ẹ̀méje. naam wàyẹ́sibí fi tàtìhírì báwùlì gùlámì lẹ́dí lámìyá akuli tọ̀hámà nàdìhù. ìtọ̀ ọmọkùnrin kékeré ọmọkùnrin kékeré tí ò tí ì máa jẹun ní sì mú yàn lọ́wọ́ kò tí ì máa oúnjẹ jẹ tó bá tọ̀ sí wa láà ó tó wa kákan bu omi ká bomi wọ́n ìtọ̀ yẹn báyìí ká sì gbà nù ká fọwọ́ gbà nù so a tẹ̀tẹ̀ ní bùkátà lè pé ká sẹ̀ wọ́n á fọ̀ ká máa wá fọwọ́ gbó tó bá jẹ́ pé rútọ̀ ọmọkùnrin tí ò tí máa jẹun tí ò tí ṣe kíni tó yẹ pé ọyàn lásán òun náà ni máa mu wàhùwà rọ́ṣùhù bìlmà ìtumọ̀ ànádìhù òun náà ni ká ṣe kíni ká wọ́n omi sí ẹ tábà tí wọ́n mi ti ta gbọ́nù báyìí ó ti tán iye òun ti máa nù kù nídìí ká fọ́ gbó nígbà tá a bá ń fọ ìtọ̀ àgbàlagbà ìkọ́wé ni sallallahu alaihi wasallam nítorí hadith anabi sallallahu alayhi wa sallam sanabi ni yóò sálù min bawli jariya anabi ni ọmọ obìnrin kékeré tó bá tọ̀ sí yàrá ẹ̀ bí ìtọ̀ àgbàlagbà náà ni àpọ̀ tó bá jẹ́ obìnrin anabi ni wa yundahu min bawli gulam tó wá jẹ́ pọ́mọ ọkùnrin kékeré ni tó wèé sobìnrin díẹ̀ eléyìí wọn tábà ti wọ́n mi sí tábà ti kíni tábà ti fomi gbàánù eléyìí wọn ti tó wa tá a ti fomi abomi tá a fi rẹ́ àyè yẹn tá a gbàánù báyìí ó ti tó wa so eléyìí ẹ̀rí kan látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadithu Ummu Qais bint Mihsan ìtàn àwọn sahabiyat ó ní òun gbé ọmọ òun wá bá Ànábì sallallahu alaihi wasallam jọ kan ọmọ ọkùnrin ó ní àtàtì bíbu ní ńláha sọ̀gìr ọmọ kékeré kan ó bí wá bá nàbí sallallahu alayhi wa sallam lam ya'kul ta'am ọmọ yìí ò tí ì máa jẹun ó gbọ́ ọmọ yìí lọ́dọ̀ nàbí sallallahu alayhi wa sallam fa ajlasahu fi hijrihi fa bala ala thawbihi ọmọ kékeré yìí ọmọ yẹn wá tọ̀ sásọ ànábì sallallahu alayhi ọgbọ́n ọmọ ọlọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ọmọ yẹn wá tọ̀ sí aṣọ ànábì bàdá àbímá ànábì wa ni kí wọ́n bá ń bomi wá fanadọ́hàhù wàlámù yàgùsìlì hù wa wọn mi sí ọkọ̀ fún mi gbanú báyìí ànábì yóò fọ́ so eléyìí ẹ̀rí ni fún wa ìpè kíni ìpè tí kékeré ọkùnrin tó bá tọ̀ sí aṣọ bá ti ṣe ti ẹnu so a gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ntótún jẹ́gbin tó jẹ́ pé atúnlẹ̀kọ́ òun náà ni òun náà ni awọ ẹran tó bá ẹran tá a máa jẹ tewúrẹ́ bá kú nísìnyí ẹ̀gbin ni tágùtàn bá kú ẹ̀gbin ni tí màálù bá kú ẹ̀gbin ni tí làǹkómi bá kú ẹ̀gbin ni àmọ́ awọ ara rẹ̀ ó wúlò lẹ́gbàá tó bá ti kú táwọn nísìnyí a lè yọ awọ ara rẹ̀ káfí sàǹfààní tó tábà wá fẹ́ fọ awọ yẹn mọ́ tó wọn ò fi ní jẹ́ ẹ̀gbin mọ́ fa innahu yatuhuru bìdìbàjù á ṣe kí ni á fọ awọ yẹn mọ́ pẹ̀lú àdìbàjù kí ni nǹkan tí wọ́n pè ní àdìbàjù òun náà ni àwọn bàbá tí wọ́n máa ń fáwọ́ ọ̀hún ó ní àwọn ewé kan tí wọ́n máa ń papọ̀ tí wọ́n á fi rẹ awọ sínú ẹ̀ táwọn bá rẹ sí irun rẹ̀ wà á rẹ̀ wọ́n á fa àwọn ẹ̀dánù òun náà pè ní àdìbàg so eléyìí tá a bá ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fa irun rẹ̀ ti kú omi ẹ̀ ẹ̀gbin rẹ̀ ti kú omi ẹ̀ nù. anabi sallallahu alayhi wa sallam anabi ni ayuma ihabin dubig anabi ni awọ tí wọ́n bá ti pọ́n báwọn tí wọ́n bá ti pọ́n awọ yẹn yàrá tí wọ́n mú irun ara rẹ̀ kú omi ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí wọ́n lò tí wọ́n fi kú kú anabi ni fọkàn sọ̀húr ó ti di nǹkan tó máa ó ti má èèyàn lè lò báwọn èèyàn lè fi ṣe bàtà èèyàn lè fi ṣe bẹ́lìtì èèyàn lè fi ṣe báàgì so àmọ́ èèyàn ò gbọ́dọ̀ jẹ́ bí mọ́ta ló mọ̀ yìí nìsín èèyàn wá lè sọ pé èèyàn ò fi ṣe pàmò nígbà tó ti wá ṣe fáwọn ìjẹba ní ah, ẹ̀ fi ṣe pàmò ẹ̀ mọ́ jẹ rárá nígbà tó ti kú tí ò bọ́ bẹ́ẹ̀ kò ṣeé jẹ mọ́nu ẹnu máa nǹkan tó wúlò lára rẹ̀ òun náà ni ká fi ṣe kíni òun náà ni nígbà tó bá pa àwọ̀ yẹn ká fi ṣe bàtà ká fi ṣe bẹ́lìtì wàdàmù alhaid ẹ̀jẹ̀ ìbímọ ẹ̀jẹ̀ alhaid ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀jẹ̀ tí máa wá lára obìnrin lẹ́ẹ̀kan lóṣù tí máa wá lásọ̀rọ̀ obìnrin so eléyìí náà ẹ̀gbin ni bó la ti wá fẹ́ má ẹ̀gbin eléyìí tẹ̀sílù hulimar asúmi sáwùbí ha bìlmá ọ̀nà tá a gbà máa náà ni pé obìnrin ó fọ̀ kù lára rẹ̀ tẹ́gbìn yìí bá tí ẹ̀jẹ̀ yìí bá kan aṣọ obìnrin nígbà tí bá ṣe nǹkan àládàá rẹ̀ yóò fọ ẹ̀jẹ̀ yẹn kúrò lára rẹ̀ thumma tandahuhu thumma tusalli fihi lẹ́yìn ìgbà tó bá wá pọ̀ tán yóò wá gbọ́n ẹnu yàní yóò jẹ́ kí omi ara rẹ̀ kó roko mbẹ́ tandahuhu yóò gbọ́n ẹnu lẹ́yìn ìgbà tó bá fọ́ gbó pẹ̀lú omi tó pọ̀ tán thumma tusalli fihi lẹ́yìn ìgbà yóò máa wá lu aṣọ yẹn yóò máa fi kírun lẹ́yìn ìgbà tó bá ti pọ̀ tán pẹ̀lú omi tó ti gbọ́n ẹnu àbí tó fún kó mbẹ́ tó yóò máa lu aṣọ yìí yóò máa fi kírun tó eléyìí òun kó níbi kíni kó níbi àwọn ẹ̀gbin wọ̀nyí afáwa nípa alali muslim ó di ọ̀ràn yẹn fún gbogbo mùsùlùmí atọkùnrin àtobìnrin à ń yàtá mabi tọ́hárọ̀ ti gbìnà najasati pé ká sàkólé kan ìmára bóò láti máa mára kó níbi ẹ̀gbin fi badanihi ẹ̀gbin tó wà lára wa ni bẹ́ẹ̀ ló ń bá tọ̀ ní ti yóò tọ̀ níbi títọ́ ó ti ta sí la yóò ta sí la sọ yóò sì gbé lọ́mọ́tà sí lọ́kírun bẹ́ẹ̀ yóò sàlọ́ la sòlélẹ́yìn kírun pẹ̀lú ẹ̀gbin lélẹ́yìn òun náà ló kọ́ àti pé bàbá fẹ́ tọ̀ àbí bàbá fẹ́ ti ẹ̀gbìn kan a gbọ́dọ̀ sọ́ra wa kó o ti kúrò láti di pé kẹ́gbìn yẹn mọ́ta sí wa lára débi pé àwa ní rántí láti fọ́ àbí káwa àti àwa ní mọ̀ rárá kẹ́gbìn jẹ̀ síta sí wa la a máa wá kírun pẹ̀lú ẹ̀gbìn tó eléyìí nǹkan tí ò dáa ni wà màkáàní yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ààyè ibi tá a ti ṣèjọ́sìn kọ́lá àyè ibi téèyàn ń sùn náà àyè téèyàn ń jòkó náà mùsùlùmí gbọ́dọ̀ sọ àkọlé kan bá ṣe máa fọ ẹ̀gbìn kò níbẹ̀ wọ̀sáwùbì yìí àtàsọ wa alẹ́bí sọ́lì fi ìtọ́ba jẹ́ pé a fi kírun ni lè anaha shartu sihhatu salat nítorí pé ká mara kúrò níbi ẹ̀gbìn yìí kan ni nínú nǹkan tí òun fi lálàáfíà tó sẹ́yìn bá lẹ́gbin lára tí wọ́n á kírun pẹ̀lú ẹ̀gbin tí ò gbé ẹ̀gbin yẹn kó lára tó eléyìí ń kàn kírun ni kò nírun torí pé májẹ̀mú kan bẹ nínú àwọn májẹ̀mú tí ẹ̀ máa fi nírun òun náà ní kíni òun náà ní òun náà ní ká ẹ̀gún tó wà lẹ́wù ni ẹ̀gún tó wà lásọ ni àbí ẹ̀gún tó wà níbi àyíká àti kírun túláàsì la gbọdọ̀ gbé àwọn ẹ̀gbin yìí kò lára kó tó di pé a máa ṣe ìjọsìn so eléyìí òun náà ni àwọn ẹ̀gbin àtàwọn ọ̀nà tá a máa ń gbà tá a máa fi fọ àwọn ẹ̀gbin yẹn mọ́ ní ìbámu pẹ̀lú ṣẹ̀ríà Islam so báàbù tá a bọ̀ sí òun náà ni báàbù ẹlẹ́kẹ̀ẹ́ wá fìlàhàìdì wọn nípa ó fẹ́ sọ̀rọ̀ nípa alhaid ó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ aláàdá obìnrin aláàdá tóbìnrin wanifas ó sì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ bímọ kí ni ìdájọ́ ṣẹ̀ríà nípa méjèèjì so eléyìí náà ó ní ìdájọ́ olófin tí ogun kálukú gbọdọ̀ mà gbogbo obìnrin gbọdọ̀ nímọ̀ nípa ẹ̀ òbí náà gbọdọ̀ nípa ẹ̀ tí ó fi kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ so eléyìí àwọn àlàyé wá wà lábẹ́ báàbù yìí nínú àwọn àlàyé tó wà lábẹ́ òun náà ni alhaid lugatan ìtànpè ní alhaid nínú èdè lárúbáwá òun náà ni asailan òun náà ni kí nǹkan ó máa sàn sábà ní haadọ yahidu haidon yàní túmọ̀ yìí náà ni pé sáálà yẹsí ìlú sailana yàní nǹkan yẹn ń sàn látara rẹ̀ ní lárúbáwá ti máa ń lo gbólóhùn haidọ àmọ́ nínú ṣẹ̀ríà islam ẹ̀ kí ni tá a gbà alhaid tabadako haid òun náà ni damun sọ̀bí àti wàjibìlá dáàmú tọ̀bí àtìl wọ̀jìbìlà òun náà ní ẹ̀jẹ̀ kan tó jẹ́ pé ẹ̀jẹ̀ tọ̀bí àní náṣọ́rà ni ẹ̀jẹ̀ àdámá ni tí Allah subhanahu wa ta'ala ti dá ama obìnrin yakhruju min qa'ri rahim tí máa jáde láti kọ̀rọ̀ ilé ọmọ àti ilé ọmọ lẹ̀jẹ̀ náà ti máa wá àti kọ̀rọ̀kọ̀rọ̀ mi kan ilé ọmọ ìbẹ̀lẹ̀jẹ̀ náà ti máa sun jáde fi awqatin ma'luma láwọn àsìkò kan sáàmà ó ní dèbí àsìkò tí ẹ̀jẹ̀ yẹn ti máa fi wá hàlà sí hàtì mọ́lá àti hàlà sí hàtì mọ́lá à lásìkò gbàtọ́ mi ní lálàáfíà yàní ẹ̀jẹ̀ tá à ń sọ yìí kì í ṣe pé ẹ̀jẹ̀ àárẹ̀ ṣe kó wá rẹ obìnrin òun náà ni wọ́n fi ń rí ẹ̀jẹ̀ tí ń rí òun rárá lásìkò tó gbé ó lálàáfíà kò fi nǹkan kan tó ṣe ẹ̀jẹ̀ yẹn wá ń wá mẹ̀ngẹ́rì sábàbí wìláàdá kéèkì ṣe kó bímọ òun náà là ní ẹ̀jẹ̀ haidu so ẹ̀jẹ̀ tí máa fi ń wá naturally kí èsì pé ó rẹ obìnrin tí èsà rẹ̀ ẹ tí etí ṣe kó sẹ́ẹ̀ bí ma òun náà là ń pè ní ẹ̀jẹ̀ haid nínú ṣẹ̀ríà Islam ẹ wá rí anifas ẹ̀jẹ̀ bí ma kí là ń pè ní anifas òun náà ní dáàmú yakhruju min al-mar'ati inda wilada òun náà ní ẹ̀jẹ̀ tí máa jáde látara obìnrin òun náà máa wá láti ilé ọmọ ni inda wilada àmọ́gbà tó máa wá òun náà nígbà tó obìnrin bá bí ma so àwọn méjèèjì máa wá nídàájọ́ nínú ṣẹ̀ríà Islam ṣe nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ lábẹ́ haidọ̀ òun náà ni bidayatu waqti haidi wa nihayatuhu ìgbà wo ni haidọ̀ máa bẹ̀rẹ̀ ìgbà wo ni máa parí a nílì láti mọ̀ ṣẹ̀dá ìsìlámù tó sọ̀rọ̀ pa eléyìí ọ̀rọ̀ sáyẹ́nsì nìkan kọ́ ọ̀rọ̀ bàọ́lọ́jì nìkan kọ́ ṣẹ̀dá ìsìlámù sàlàyé fúnra táàbì mọ̀ yí pé ẹ̀sìn tí Allah subhanahu wa ta'ala fi rán ànábì ẹ̀sìn látọ̀dọ̀ bàálí kí ọlá tó mọ̀ wá tó mọ̀ wá ni nígbà tí sáyẹ́ǹsì ò sì dé láti wá sọ pé báyìí nìkan ìrí báyìí nìkan ìrí ànábì ti sàlàyé owó ẹ ti pẹ́ kí sáyẹ́ǹsì tó máa wá dé nìkan tó máa wá sọ pé ah báyìí náà lórí báyìí náà lórí eléyìí wù fẹ́ni tó bá lọ́gbọ́n lérí ó yẹ kó lè mọ̀ yìí pé ah àtẹ́tẹ́tà náà mi wá jẹ́ fún wa àti ọba àlejò ọlá ló fi hàn lóòótọ́ kìí sì fẹ́nu ara rẹ̀ irú àwọn ọ̀rọ̀ báyìí ó mú ẹlòmíì tó jẹ́ kébèrè ó sì gba Islam nígbà tó rí tànàbì ti sọ láti nǹkan bíi one thousand four hundred and forty years ago tànàbì ti sọ tí ò sí gbogbo àwọn laboratory kò sí kìnnìkan tí wọ́n fi carry out experiment ó wá wò ó wọ́n sì rí i pé bẹ́ẹ̀ náà lórí bá anabi ti sọ àwọn ni ah ẹ̀ tó sọ̀rọ̀ ìlọrin tó sọ yìí o ah kò gbọdọ̀ jẹ́ pé èèyàn kan tí ó sọ fúnra rẹ̀ ajẹ́ pé wọ́n náà ń tẹ̀lé lóòótọ́ wọ́n sì torí ẹ̀ wọ́n sì gba Islam so eléyìí nínú mọ̀jísà anabi sallallahu alayhi wa sallam òun náà ni naam ìgbà wo wá ni haidọ̀ máa bẹ̀rẹ̀ kóbìnrin àfáàní la haidọ̀ qabla tamami tis'i sinin obìnrin yẹn ṣe nǹkan oṣù tí o bá ti fọ ọmọdún mẹ́sàn-án àìsàn yìí wá gbogbo owó bá ti wò ó rí nígbà ah, nílùú tiwa àmọ́ yàrá dàgbà àwọn ìlú mi bẹ tẹ ẹ bá rọ ọmọdún mẹ́sàn-án nílùú mi báyìí nìsín déédéé ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún tiwa ni ẹ̀rí yóò ṣe gidigba tẹ bá délu èbó tẹ bá délẹ̀ lárúbáwá àwọn ọmọ wọn tí wọn mọ ní pé ah, tó má sọ ọmọdún márùn lélẹ́yìn yóò ga tó ọmọdún mẹ́jọ ọmọdún mẹ́sàn tiwa so bí Allah subhanahu so àbá wa sàlàyé pé gbogbo bá ti wò ó rí gbogbo yẹn bá ti wò ó yára dàgbà tó èèyàn ò lè ṣe haidọ̀ síwájú kó tó pé ọmọdún mẹ́ta ní ìtòrí lẹ̀ lè anahu lamu yasubutu fil wujud àti haidun qabla dhalik nítorí pé kò rí lẹ̀ ara kọ́ lẹ̀ ipe obìnrin kan wá sẹ̀rẹ̀ sí ṣe haidọ̀ síwájú kó tó pé ọmọdún mẹ́ta rí láyé so eléyìí obìnrin lè fa pé nínú àdámọ́ tí Allah subhanahu wa ta'ala òun náà ni pé obìnrin kì í ṣe nǹkan oṣù síwájú kótó Pe ọmọdún mẹ́sàn-án wàkàtúrú wíyá Aisha radiyallahu anha wọ́n gba ìgbà wa hadithi kan wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha wọ́n ní Aisha sọ pé idha balagatil jariyatu tis'a sinin fahiya mur'a anábìíní bóbìnrin bá ti bọ́mọdé ẹ́ bọ́mọdé bá ti pé ọmọdún mẹ́sàn-án ó ti dobìnrin ó ní fahiya mur'a ó ti dobìnrin yàní tẹ́ ọ̀pẹ́ nìsín àwa náà máa ń sọ ọmọ tá a bí lọ́kùnrin lọ́lọ́mọ ọkùnrin lẹ́bí àbóbìnrin ọkùnrin la tó máa ń yá nìsín àní ó ti wá dọkùnrin báyìí ẹ tọkùnrin kọ́ni tẹ́ láti kékeré rárá níta àgbàlérò náà ni pé ó ti ṣe ni ó ti wá mature òun náà làgbàlérò pé ó dọkùnrin so òun náà ni tí Aisha sọ pé bóbìnrin bá ti ọmọkùnrin obìnrin kékeré ó bá ti kọ́ ọmọ ọdún mẹ́sàn-án Aisha ni fàyí àmúrọ̀ à ó ti di sí ọ̀dọ̀ Aisha radiyallahu anha wàlá haidọ̀ ba'da hamsi sini ba'da hamsi hamsina sana bilghalibi ala sahih gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà tá a ti màgbà tí haidọ̀ máa bẹ̀rẹ̀ wọn kò lè bẹ̀rẹ̀ bí fún ọmọdún mẹ́sàn-án tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kèé tún wá sí haidọ̀ lẹ́yìn gbà téèyàn bá ti pé ọmọdún fifty years ní ìtòwọ́pọ̀ bilghalibi ìtòkọ̀nù tá a bá kó ọgọ́rùn-ún obìnrin jọ tipátipá láti rí ìdámẹ́wàá nù ìdá ọgọ́rùn-ún tí ó máa wá ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà tó bá ti pé ọmọ àádọ́ta tó bá ti pé fifty years so eléyìí òun náà ni gbèdéke ìgbà tí haidọ ti ìmọ̀ parí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n tún gba ẹgbàwọ́ ọ̀rọ̀ mi ìwà bákan náà látọ̀dọ̀ Aisha radiyallahu anha ó ní ìlà balagatil mar'atu khamsina sana Aisha ní bí obìnrin bá ti pé ọmọ àádọ́ta ọdún kharajat min haddil haid obìnrin náà ti jáde kúrò níbi ààlà àṣẹǹkóni òṣèǹkó sùmánù òun náà ni àwọn olóyìnbó máa ń pè kómìnrin wọ menopause yá eléyìí o kò lè ṣe nǹkan oṣù má tó eléyìí à ń sọ̀rọ̀ nípa kíni nípa ntí ó jẹ́ natural ó jẹ́ natural tí gbogbo wa ti mà àmọ́ tọ́lọ́ ọba àlejò alábàfẹ́ dára rẹ̀ àmà dára ń gbà mí pèpè ẹ̀rẹ̀ lomiin ọmọ ọgọ́ta yóò ti ṣe nǹkan oṣù yóò ti bímọ ẹ̀rẹ̀ lomiin ọmọ seventy years yóò ti ṣe nǹkan oṣù yóò ti bímọ ọba àlejò ọláńpẹ lẹ́yìn òun dára fún wa ni títí fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ibi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ká má rò yí pé nature ti jẹ́ ká má kó òun ti jẹ́ òun ká má wàá rò pé ẹ bá ti pé tí kò lè òun lè ṣe mí tí ó gẹ́gẹ́ bó ṣe dára lára adam ya tí ò bàbá ó sì dáa hawa tí o ya ó dá látara adam ó dára látara isa kò sí bàbá ó sì látara obìnrin gbogbo eléyìí ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní káfílẹ̀ ìmọ̀ yìí pé huwa ala kulli shay'in qadir kò sí tí ò lè ṣe أستغفرك وأتوب إليك سلام naam wọ́n ní sẹ́yìn bá ní jẹ́nàbàlà pé sẹ́yìn lè da kọ́ ọlọ́run so a sẹ́yìn bá ní jẹ́nàbàlà èèyàn lè da kọ́ ọlọ́run ó ti báyìí nìyí so àmọ́ ó níwọ̀nba èèyàn lè máa ka Qur'an pẹ̀lú jẹ́nàbà ẹ ti báyìí nìyí so lápèjúwe ní ti ìdákọ Ọlọ́run tá à ń sọ ní ti téèyàn bá sọ pé subhanallah èèyàn dákọ Ọlọ́run náà nì <clears throat> bẹ́ẹ̀ ní jẹ́nàbà aláàánú ti wá rí kíní kan tó ṣe ọ́ ní kàyéfì ah subhanallah èèyàn dákọ Ọlọ́run náà nù àbẹ́yàn kan èèyàn sílẹ̀ lápèjúwe ní ti ó ti alhamdulillah èèyàn dákọ Ọlọ́run náà nù so àmọ́ ká wá ní abẹ́ kírun ni abẹ́ ṣe ìrántí abẹ́ mọ̀ṣẹ́ àlùkárù kan ni àbí abẹ́ ṣe kíná púpọ̀ rẹ̀ abẹ́ ṣe ìbádà kan ni àgbọ̀dọ̀ ṣe àgbàlọ́ ṣe kíni àti ká lọ lè wẹ̀ jẹ́nàbà nítorí pé jẹ́nàbà ti ẹ̀ bó ṣe wà kìí ṣe nǹkan tí ìmọ̀ ń pẹ́ lára èèyàn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ haidọ̀ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ rìfáàsì obìnrin ò lè bi haidọ̀ bí ò bá dá obìnrin ò lè bí ò bá dá òun náà làwọn olùmọ̀ fi sọ pé àwọn obìnrin ti wọn ìgbàláyé wà fún káwọn máa káwọn ka Qur'an nígbà tó bá ní haidọ̀ nítorí pé odidi ọjọ́ mẹ́fà tí ó fi jòkó ní ti ní mọ́ àbẹ́ni tó bá ní haidu ọwọ́ rẹ̀ ló wà àtọ́ ah, ní jẹ́nàbà la tó bá ti ní jẹ́nàbà la ní lẹ́sẹ̀ kan náà lọ lè wẹ̀ oníjà sẹ̀sẹ̀ dájọ́ kí wọ́n lànà ti kọ́ alẹ́ kọ́ pé tó bá ní jẹ́nàbà la wọ́n á fẹ́ sùn kó o ti tó fẹ́ wẹ̀ àná ti ní sálù àlá síwájú kó tó sùn tó bí eléyìí torí nìyẹn wallahu ta'ala a'lam. subhanaka allahumma